<clears throat> شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل الدلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọba alẹ́dàá allah subhanahu wa ta'ala tó tún ṣọ́ wa díẹ̀ ní à ń bẹ̀ kó lọ́rọ̀ ẹ̀mí wa lórí dáadáa kó gba pẹ́pẹ́ ń furu wa kó jẹ́ ká bá níbi tó lérè kó má dàlú aláya adẹ́ntún fi àsìkò iná kí. Uh, bàbá wa kan bàbá bá ń gbọ́pà ní nǹkan bí ìjẹrin ọmọ àwọn tó ti wọ over fifty ọlọ́run pè sọ́dọ̀ náà dájúdájú yóò mi èèyàn ó mi wọ́n pé ẹgbẹ́ àgbàlagbà ọmọ wò wípé bóyá. Boya kó kan àwọn náà ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala òwe rẹ̀ ni tó jẹ́ pé ó yẹ kẹ́dà ọmọ gbóyè gbogbo gbà bó ṣe wù ní ṣọlá rẹ̀ ó dẹ̀ ń pè gbogbo rẹ̀ ni tó jẹ́ pé kò sí tí ẹ̀dá ní ṣe nínú rẹ̀ náà ló fi ń kìlọ̀. أني ما أشهدتم خلق السماوات والأرض ولا خلق أنفسهم mi gbé ẹ̀dá kankan sí nígbà tí mò ń dá sánmà àtìlẹ́lẹ̀ kí wọ́n wá jẹ́rìí sí tàbí kí wọ́n wá kún mi lọ́wọ́ nígbà tí mò ń dá àwọn gan fúnra wọn wọn ò mọ tí mo gbà lérò wọn ò dẹ̀ mọ mo ní lọ́wọ́ kò sí lọ́wọ́ ẹ̀dá. E وما كنت متخذا لمدلين عددا mi mú ẹnìkan lẹ́yìn alágbọ́nràn tàbí oníkun lọ́wọ́ dépò pé ọ̀hà sọ pé báyìí ni kí n ṣe ṣe báyìí lófin ó ṣe lọ nínú ẹ̀dá tí mo dá lillahi la khalq wala wala amr ọlọ́ba tí ń dẹ́dà ó ní ọba tí òfin wà lọ́wọ́ rẹ̀. ló fi jẹ́ wípé kí mùsùlùmí kọ́ má máa wò wípé bọ́yá ẹ òun ṣìjọ́dọ̀ tàbí bákan ní bákan rárá kó tún ọ̀rọ̀ ara rẹ̀ ṣe ní gbogbo ìgbà kọ́ wà ní ẹni tó jẹ́ pé ó ní kò sì tají ní gbogbo ìgbà látara pé kíni bí gbogbo ẹ bá tiẹ̀ dàrú ìpín tiẹ̀ nínú ayé kọ́ wà bí òun ti tún ṣe torí ẹni ìgbà tí ẹlẹ́rú bá ní kẹ́rú ọ máa bọ̀ mọ̀ ń bọ̀ náà sí bẹ́ẹ̀ tí olúkálukú fi jábọ̀ kí èèyàn ó di kó pé òun náà ni àfáàfin sọ pé ẹnikẹ́ni tó bá ti ní ìwọ̀ lórí èèyàn ẹni tó jẹ́ ẹni tó ti bàlágà nǹkan àkọ́kọ́ tó yẹ kọ́kọ́ mójútó torí wípé gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ń kọ́kọ́ ń pe gbogbo àwọn ẹ̀dá tí wọ́n rán wọn sí àtàlìjẹ̀nú àtìyàn pé kí wọ́n kọ́kọ́ mójútó ni kíni tẹ̀síhù iman kí wọ́n jẹ́ kí ìgbàgbọ́ wọn nínú ọba adẹ́dà kó péye torí wípé ipò imán àti àkídà nínú ìgbésí ayé ẹ̀dá ó wà ní ipò ọpọlọ ni nínú ara tí ọpọlọ ọba ti pé a ìmọ̀ yí ó kọ èèyàn padà ni kò sí bára ṣe lè wù kọ́ yanjú tó kí ni wọ́n pẹ́ rẹ̀ pé wèrè. ah olórí ìlú mà ní ó mà ní bíbí rẹ̀ ó ní títọ́ rẹ̀ engineer ni economist ni pharmacist ni doctor ni kò sí tí ìbá ní láyé nítayé téèyàn fi máa yan gàn tọpọlọ bá ti fẹ́ fẹ́rì kí ni wọ́n pè wèrè bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé ẹni ẹ̀dá gbogbo ntí ìbá jẹ tí àkídà rẹ̀ ọba ti yanjú tí ìgbàgbọ́ nínú ọba adẹ́dà rẹ̀ orinlẹ̀ bùtùlù ni fúlùfúlù ló fi jẹ́ pé èyàn ó ṣègbìyànjú lórí rẹ̀ ń gbà ní gbogbo ìgbà ọba adẹ́dà ló fi ń ṣèkìlọ̀ kú anfusakum wa alikum ẹ wá ìṣọ́ tó nípọn fún orí ara yín baálé ni ọ́ ni ọ̀gá ni ìyáálé ni gbogbo bó bá ṣe lè wù kó jẹ́ ẹ wá ìṣọ́ fún orí ara yín kò nínú náà wàkúdu wọn náàsù wọlé hijab iná tó jẹ́ wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtòkúta láàfin kó kí ni máa fà á tí iná yìí ti fi máa tọ́ sí ẹ̀dá tákìdá bá ti mẹ́hẹ̀ẹ́ tí gbàgbọ́ nínú ọba adẹ́rẹ́ ti mẹ́hẹ̀ èyí máa fa sábàbí kí náà wà gbére kọ́lọ́n ọ̀yà wáyà ṣùgbọ́n ẹnikẹ́ni tẹ́ni tó bá yẹ pé ó kàtó síbòmí tí èé ṣe látara wípé àkídà tàbí ìgbàgbọ́ nínú ọba adẹ́rẹ́ tí ọba tiẹ̀ jìyà díẹ̀ yóò yìí rámọ̀rí bọ́ kọ́ba adẹ́dàá mọ́tẹ̀ ẹ̀jẹ̀ ajíyà dépò pé a máa tọrọ àmóríbọ làfáà fi sọ pé tẹsírí ìmánì lẹ́yìn ìgbà tí ìmánì bá dúró tán ní ìbáàdà ọ̀sẹ̀ tó láàmàlè pé àṣẹlẹ̀ àṣẹlẹ̀ àṣẹlẹ̀ àbí ńgbà tí ilẹ̀ ọ̀bá yanjú tọ́ṣá kọ̀ṣá nìkan ẹ̀ẹ̀kan tún wà ń bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ò ní jẹ́ nǹkan ó hù ní bẹ́ẹ̀nbẹ́ bó o ní ta gbìn bẹ́ẹ̀ sì fẹ́ yanjú lójíṣẹ́ náà sọ̀rọ̀ sálàm ló fi ṣe kìlọ̀ inna allaha law adaba ala samawati wal ard la adabahum wa huwa ghayru zalimi lahum tí ọba adẹ́dà allah subhanahu wa ta'ala ọba àánú tó bá ṣe tó bá ní kóun ó fìyà jẹ gbogbo àwọn tí ń bẹ ń sánmà àtìlẹ́lẹ̀ ìyà tó fi jẹ wọ́n kìí ṣe wípé torí pé ó ṣàbòsí sí wọn láà kìí ṣàlábòsí azulmuntafi minhu subhanahu wa ta'ala albari subhanahu wa ta'ala jalla dhikruhu azulmu laysa min sifatihi subhanahu wa ta'ala àbòsí kò sí nínú àpèjúwe rẹ̀. walaw rahimahum ntọ́wá àpèjúwe rẹ̀ tá a mọ̀ ó ní kẹ́ àánú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ọlá àánú ẹ̀dá ju bí òbí tó bí ní ṣe láàánú rẹ̀ lọ torí péyàn láàánú èèyàn òbí wà náà kàn mú ló fi jẹ́ pé tọ́ba wa yí padà tóbi bá wa ń di nǹkan mi wọ́n gbé ah kí ló ṣẹlẹ̀ wọlé rọ́ṣìmọ̀ tọ́ba sànù wọn làkàna rahmatu. خير لهم من amalihi يكره ó dáa ju iṣẹ́ tí wọ́n mú wa lọ kìí ṣe pé iṣẹ́ torí pé iṣẹ́ tí wọ́n mú wa gan nínú kẹrẹ ni wọ́n sànù rẹ ló fi rọ̀ ẹ́ lọ́rùn yìí pé kò fi rí sẹ́wọ̀n sí subhanahu wa ta'ala ẹ̀já wò tíbi káwò ibi tí wọ́n jókòó sí tí òun ti ń ṣọ́ àsìkò òun wípé kọ́ ọ ta parapara kó tètè lé mú wá làwọn kan máa sùn wọ́n dẹ̀ máa bẹ̀ wọ́n wọ́n máa pè wọ́n ẹ lọ kí wọn ẹ lọ kí wọn kò dẹ̀ ní takutu ọba tó dá tó dá wọn yìí náà ó fi rọ̀wọ́ lọ́rùn àánú rẹ̀ ni ó fi ní àwọn lára kìí ṣe pé ó fi ṣàbòsí subahana wa ta'ala òfin jẹ́ pé gbogbo gbà ìkẹ́hùn ààyè ọpẹ́ òun yọ máa wà fún yàn gbogbo gbà kò sí ní tó gbogbo tí ìbá ṣẹlẹ̀ ọ ọpẹ́ pé ah, alhamdulilayi fún kínni fẹ́ǹtọ́ bá mọ inú rò ọ̀pẹ́ tún ayọ̀pẹ́ kan tún lélẹ̀ òun ó ṣe nǹkan òun kó má fa ayọ̀pẹ́ lẹ̀ subhanahu wa ta'ala ah bẹ́ẹ̀ bá sànú tọ́ba kí ya irun tán tọ́ka ẹ̀ ti kùrù sí kò sí ní tí ó kọ̀ di àlùjánnà fún àfi àìtí kù <laughs> awa mélòó la bẹ́ẹ̀ ti di ká ẹ̀ ti kùrù sí tẹ́fi wá di pé ibi tó fẹ̀ ju sánmà àtìlẹ́ ẹlẹ́ lọ àbí kí ló sọ ardu ha samawati wal ard alijanna tó ń sálì káwà ní o ìbú rẹ̀ bí sánmà àtìlẹ́ ẹlẹ́ ni subhana wa ta'ala ayati kurusi ló fi jẹ́ pé gbogbo ohun òfin ní di pé yàn kábàámọ̀ ń jọ alikiyama èèyàn gbọ́dọ̀ dínkùn láyé ń bí kó tó lọ innaka man tudkhila nara faqad akhzaytahu dájúdájú ẹni tó o bá mú wọn náà ha ọ yẹpẹrẹ rẹ ọlọmọ yẹpẹrẹ wa. ló fi jẹ́ pé gbogbo ògbà èèyàn ọmọ ṣègbìyànjú lérò eléyìí ọba adẹ́dà òjíṣẹ́ náà sọ àṣìlá wọn sọ fún wa lẹ́yìn wàtí sọ́kè lakana rahmatu khayra lahum min amali wọ́n ní law anfaqta mithla hudu dhahaban fi sabilillah tọ́ba náà tó tóòkè Uhud ní gold torí n tá a fi mẹ́jọ ọ̀rọ̀ owó oná ní gold kì í ṣe pépà pépà yẹn wà tight pẹ̀lú nǹkan kan tọ́ba náà tó tó òkè old ní gold lójú ọ̀nà ọlọ́run ọba má kọ́bílẹ̀ ọlọ́run mi ọlọ́run ní gbàlọ́ rẹ̀ subhanallah hatta tuhminna bilqadar àfi tó bá gba kádàrà gbọ́ ṣé kádàrà nìkan ni ti ń bẹ nínú ẹrù gbàgbọ́ la nínú òpó ni nínú òpó gbàgbọ́ ni nínú òpó yẹn náà kí ni tún ni wípé wọ́n jí à ń dé tá a bá kú tán wọ́n jí wa dìde tó ń túmọ̀ sí pé ẹni tí ò bá gba wípé wọ́n jí à ń dé rojọ́njọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà kí ni túmọ̀ láyé àrùjú min hisaba kò sí kò sí sìrònú àṣegbè láti ṣe láyé ń bí. ní gbogbo àwọn àkídà ìtìfọ́dọ̀ nílẹ̀ ni wípé i ma darí i bɛ é se bí bí bi é sọ̀rọ̀ bí ṣe é rorí ọma kekere. Waraninta. Olori ta olórí ìlú a ìwọ ni wọn fi tìdí kínní ó ní bẹ́ẹ̀ ni ó ṣe bí omi lè sí dáadáa kí ni ìtumọ̀ yìí wípé kò síbi tí mo lè gọ́ sí fún kò síbi tí mo lè gọ́ sí fún kí ni bẹ́ẹ̀bẹ́ ẹ̀rí ọkàn jẹ́ sẹ́ni tó ní ẹ̀rí ọkàn yìí kò ní sọ́ni tí ó ṣe kò ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òjíṣẹ́ náà sàn sílám sọ pé man khafa adilaja ẹni tí ń bá ń páyé ewu pé kéwu wọ́n má ṣe ṣubú tẹ òun lórí nǹkan kan kí ló ṣe yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa man adlaja balagha al-manzila ẹni tó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló jíṣẹ́ kí ló kí ló bá rẹ̀ dà sọ alladhina jahadu fina àwọn ni lanahdiyannahum sublana. ó ó fi láàmú bẹ̀rẹ̀ rẹ̀ yàtọ̀ pé kò sí tàbí ṣùgbọ́n bẹ̀ ìwọ gbé paná nínú hadith qudsi ó ní abna adam qum ilayya amshi ilayk wọ́n mẹ́rù ọmọ anabi adama dìde sójú ọ̀nà mi ìrìn pàdé rẹ̀ ìrìn dáadáa wamshi ilayya rìn wá sójú ọ̀nà mi rìn wá pàdé mi òhàrùwálù ilayk ń ṣe gbági rẹ̀ ẹ gbági ẹni wípé ọmọ ń bọ̀ ń sáré sọmọ pé kọ́mọ́ bá ṣe kíni kọ́mọ́ bá ṣubú kíni wọ́n ṣe wọ́n ní ó sáré pẹ̀lú lọ́fíjọ́ yìí pé nínú kẹrì wọ́n dábàá ṣe rere kan kí ni mínímọ́mù tí yóò fi san wálẹ̀ sàn gẹ́gẹ́ mùsùlùmí sọ̀hánàlá lójúṣẹ́ náà sọ́nà fi sọ pé olùgbàgbọ́ òdodo gbogbo ọ̀rọ̀ rẹ̀ àgbáyánu ni tọ́ba rí àdánwò gan àgbáyà ni torí kò sí ntọ́sẹ̀lẹ̀ sí tí ò ní gbalára lé lórí mùsùlùmí nìkan olùgbàgbọ́ òdodo nìkan nìkan nìyẹn wà fún. eléyìí kọ́ máa rin nínú ọkàn mùsùlùmí àkídà ni tí ọba ti rin ilẹ̀ tí ó mú lọ nínú ìgbésí ayé ẹ̀dá níṣe sí ní sọ̀rọ̀ sí àti ròrí kò ní ma níwọ̀nba. nítẹ́ ẹ bá rí tí gbogbo àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà àkídà àkídà ẹni alákídà ni ẹ̀ẹ́n tí ọba ṣàkídà àdánwò lọ́kọ́ sí mu torí tí ó kọ́kọ́ fọ ọpọlọ mọ́ ni tí ó fọ ọkàn mọ́ tí bá tí ọba ti síyùn bẹ́ẹ̀ fa inna lillahi wa inna ilayhi raji'un ada ngbàtí ọba adẹ́dà ń fún wa ní ìròyìn nínú ó ní òun fún yín lápèjúwe rajulaini ja'alna li ahadihima jannatayni min anabi wa fafnahu bi nakhli wa ja'alna baynahuma zari'a كلتا الجنتين أتت كلها ولم تزل منه شيئا nígbà tí ń sọ fún ọmọ làkejì rẹ̀ kí ló ń sọ ó ní máa zun náà ń tẹ̀bí dáadìí abàdá òun rò pé kíní ọ̀tàn bẹ́ẹ̀ láéláé o torí pé kíni kò ní ròrí wípé ìjọ gbẹ̀yìn ń bọ̀ ṣébi ń tọ́ ọwọ́ tí ó mẹ́hẹ nínú ròrí rẹ̀ nu kò ròyí pé ọjọ́ gbẹ̀yìn ń bọ̀ pé á tiẹ̀ jíròrò kí ni ọmọlàkejì rẹ̀ sọ fún èyí tó ní àkídà ó ní kọ́dí kàfọ́tà bí lẹ́dí kọlọ́kọ́kọ́ mi ń tùrọ́ mi tó mọ̀ sọ́wọ́ kọ́rọ́ jùlọ ó ti ṣe kẹfẹ́rì sí ẹni tó dá ọ nípìlẹ̀ láìsí ìpìlẹ̀ kankan tó dá ọ tí ò sí basis kan tó wá sọ ọ́dọ̀ ọmọ èdè nìyẹn ló fi jẹ́ yí pé àkídà àkídà ọ̀ràn yẹn ni tí fáírọ̀sì bá ti kó sínú system kí ni dín àkọ́kọ́ máa yanjú àdàpadà sípìlẹ̀ antivirus òun làkídà nínú sísítẹ́ẹ̀mù yẹn téèyàn kọ́kọ́ fi gbọ́nwó náà téèyàn bá fi gbọ́nwó àdáwò ńlá ni àdáwò ni lòfi jẹ́ pé èèyàn yẹn ju rẹ̀ òjíṣẹ́ náà sọ́lá sọ́lá sọ pé tọ́ ọ bá ti di pé ọ gba kádàrà gbọ́ àdáwò ni má kọ́bílẹ̀ wò gbogbo ń tó ṣe níṣẹ́ bó ṣe lè wù kó tó ọlọ́run ọba ní gbà lọ́wọ́ rẹ̀ àfi tó o bá gba kádàrà gbọ́ ẹlímẹ́ǹtì kan nínú ẹlímẹ́ǹtì gbàgbọ́ kìí wá sẹ́yìn nìkan oníwọ̀ tá a lẹ anama asọ́bàkà lẹ́mu yẹkùn ní yọkùtẹ́ẹ̀k nítorí bá ṣẹlẹ̀ sí ọ kò lè mí sí rẹ aslam ẹ̀ńtọ́ lọ àsìkò rẹ tó ṣe náà sọ aslam sọ yìí pé tọ́ba ti gbé ṣe rẹ̀ dé yálà díkìrò hù àfi kéèyàn gba kéèyàn yọnu sí ntọ́palẹ́ bùbù kọ́gbẹ́nu sí tọ́pa lébùbù kọ́ máa wà á wà aláìní gbàgbọ́ aa ah, kí ló dé tó fi ṣe léyìí èmi mo ṣe ta ni mo ṣe rárá kọ̀kan kọ̀kan tọ́ba ṣe kọ̀kan ni àwọn tí èsì tiẹ̀ ó ṣe ń lọ́wọ́ ńlára pé láti jẹ̀yà yóò dẹ̀ tún kẹ́ wọn ẹni tí ń dẹ̀ ń ṣe tiẹ̀ yóò dẹ̀ mú yóò jẹ́ ó fúnfún yóò dẹ̀ tún tètè pé sọ́dọ̀. So lòjíṣẹ́ náà sọlá sọlá ńgbà tí mi ń ṣàlàyé rẹ̀ fún wa ó ní nǹkan anabi adama kórìíra rẹ̀ nítorí dájú fún un yakra ó kórìíra kó wọn ó kú wàá wọ khairu lahu fitna ó dẹ̀ dájú fún ju wípé kọ́ wá pẹ́ láyé ní pípẹ́ tọ́jẹ́ wípé kí ọba adẹ́dà ó lè bá fi ìfìyà jẹ́ lọ́hùn lọ torí ńgbà tí ọba pẹ́ dáadáa tọ́jẹ́ yìí pé ọpẹ́ ni kò rẹ́sìn ṣe kò mójútẹ́sìn nítorí kó mójútó kò mójútó èèyàn máa ń tọrọ ẹ̀mí gígùn ṣùgbọ́n lórí dáadáa ni kìí ṣe pé kọ́kàn gùn lásán kí ni dáadáa dáadáa ni kọ́ gbọ́ bá dẹ́dà gbọ́ kó tẹ̀ lófin rẹ̀ kó fi jẹ́ pé kí ni kọ́ra àyè kọ́ tọ̀ ọ̀hún torí wọ́n ní bíríkìlà ọ̀hún engineer Julius Berger tọ̀hún cat tọ̀hún ọwọ́ rẹ̀ lọ́wọ́ wọ́n lọ́ kàn bọ́ ọba ṣe ṣèrántí ọba adẹ́dà sí nínú ròrí nínú sọ̀rọ̀ sí rẹ nínú ìṣesí rẹ bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa kọ́ ilé rẹ fún ọ lọ́gbà àlìjẹ́nà lọ. kí ni afdalu dhikr la ilaha illallah bọ́ọ̀ máa ti ṣe é sí لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أو لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير بين وسع ما قال اللي في نوع الجنة سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بين وسع ما قال في نوع الجنة أستغفر الله bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa kọ́ gbogbo àwọn àkárì alárabàrà lé ní lọ́mù àwọn ilé alárabàrà sàgbọ́ yorùbá yìí àwọn oríṣiríṣi mẹ́rìírí sọ̀rọ̀ pé bá a ṣe ní duplex bẹ́ẹ̀ náà la ní bọ́ngálò bẹ́ẹ̀ náà la ní tètè ṣe bọ́ngálò tí ṣe duplex pé house ni ṣe bá a gbọ́ táwọn kan tó wà pé wọ́n ní rooms bíi forty seventy nínú ilé ọmọ pé báyìí náà ló ṣe wà lọ́hùn tí ó dẹ̀ sí wàhálà lòfi jẹ́ pé tí nǹkan bá ti fẹ́ ṣẹlẹ̀ táwọn sàbí tí wọ́n bá ti wá sọ́dọ̀ òjíṣẹ́ náà sàásálàm kí ni máa ń gbá kan ní ẹ mọ̀ sọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ọ̀hún ni máa direct attention wọn sí torí ńgbà tí ìgbàgbọ́ dẹ̀ ti wà lórí ọ̀hún kí ni tólúkálukú ó ṣe yọ máa wá bí ó ṣe dìkún tí ọ̀hún òfin ní ṣe kínni tí òfin ní mẹ́hẹ̀ torí pọ́nmọ̀ yìí pé gbére ni. òfin jẹ́ pé akéda pàtàkì náà ni atatu'minu bil qadar wa tu'minu anna ma asabaka wa tu'min wa tu'min anna ma asabaka lam yakun li yukhtik wa ma akhta'aka lam yakun li yusibak ntọ́ bá dẹ̀ mí sí rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ti ká dára bẹ́ẹ̀ gbogbo eléyìí òjíṣẹ́ náà sàásánà fi ń ṣe preparation fún wa ọ̀wá ni walaw mita ala ghairi hadha tó o bá jáde láyé kí ni tuma yìí tó o bá ṣíwọ́ ṣẹ́ sọ̀mọ̀ pé kíkú bá ti dé iṣẹ́ ti tán látọ̀dọ̀ rẹ o iṣẹ́ ti àfi kí ló dúkù àfi tó o ṣe sẹ́yìn nítorí ti ṣe é lẹ̀ ọ wà kẹsàn rẹ wa kulla insan alzamnahu ta'irahu fi unuqihi gbogbo ẹ̀dá láfisẹ ìwé rẹ láfi kọ lọ́rùn níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà ìwọ ló ṣe ìwọ náà lọ kọ gbogbo ẹ̀ ló ti wà lẹ̀ ọba adẹ́dàá ní ẹ̀dá ọmọ sọ́njọ́ náà pé mahadal kitab irú èwo lélẹ̀ la yughadiru saghiratan wala kabiratan illa ahsa àti ntọ́ba bàrà tó mọ̀ pé yes kò sí dàbí ń bẹ kò rújú àti ètò kéré ó kéré débi wípé ọmọ fẹ́ ṣubú ọ wá wò wípé ah, ọmọ yẹn ò gbọdọ̀ ṣubú ṣùgbọ́n àníyàn rẹ̀ ní pé nítorí fẹ́ ṣe ìtorí ta ni torí tọba adẹ́dà sẹ́nìkan mọ̀ bọ̀tí sọ́wọ́n pé bí eré làwọn kà kún yọba ń bẹ̀ náà ọmọ tó tó fà lọ́wọ́ ọmọ tó kí láti ètò ìfẹ́ sọ pé kó fi múná ọmọ dùn nítorí pé ń wá àánú ọba adẹ́dà wọ́n tún kọ́ ìmúná kò wá sí tó mí sí bẹ́ẹ̀ ah, ọba adẹ́dà ni <laughs> ọwọ́ ìjẹ̀dù máa mi lọ àdéhà wọ́n láyé ẹ̀sìlẹ̀mọ̀ rọ́bùkà àhàdà òun ẹ̀sẹ̀ alábòsí bó ṣe lè wò kó kéré tó òfin sọ pé wọ́n mọ̀ ní ya'mal mithqala dharra khayran yara ẹni tó bá ṣiṣẹ́ bó lè bọ́ lè wò kó kéré tó ìbáàjẹ́ bí ọmọ náà gún ṣé dáadáa ni ọba ń bẹ̀ o o ti kọ́kọ́ tì í síwájú tó bá jẹ́ dáa kejì náà ni ọba o a ṣe láwọn accountant máa ń gbé final account wọ́n debit ẹ̀ wọ́n credit ẹ̀ tá à ń bẹ lọ́wọ́n ọba ní pé kí debit wa kó ṣe kí ni kó kún rọ́fọ́rọ́fọ́ ju credit wa lọ ó pàtàkì jẹ́ pé wọ́n ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àwọn máa ń kà èyí máa ju àádọ́rin ìgbà lọ àwọn kan ní máa ju ọgọ́rùn-ún ìgbà lọ tó jẹ́ pé níjókòó ẹ̀ka tí wọ́n máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfa dhikr àti sọ́rí níjókòó ń bí náà ni wípé as-Siddiqul Akbar radiyallahu anhu Abubakar Siddiq radiyallahu anhu tó bá sọ̀rọ̀ kan sọ méjì ntí máa fi tí máa fi tí máa ti bọ̀ láàrin ó ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah torí kí ni ọ̀rọ̀ jíṣẹ́ náà sàlàsàlà tó sọ pé akthiru bi qawli la ilaha illallah qabla an yuhala baynahu wa baynakum ẹkún fún gbólóhùn la ilaha illallah ọ̀sísè kó di wípé òpìyà ó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ẹ̀ ẹ̀ nílé rẹ̀ nu wí mọ́ tí nǹkan bá le tó jíṣẹ́ náà sá tí wọ́n fẹ́ràn pé ah òjíṣẹ́ náà sá ó ń fèsì nǹkan kan kí ni wọ́n máa fi mà. allah allah rabbi la ushriku rabbi shay'a ǹjẹ́ wọ́n máa gbọ́ lẹ́nu rẹ̀ allah allah allah allah rabbi ọba mi la ushriku rabbi shay'a ìní fi nǹkan kan mú ìní bá fi nǹkan ìní mú lórogún pẹ̀lú rẹ̀ onìkan mọ́ gbàgbọ́ ìní pé háàlù tí mo wà yìí onìkan ló lè mú ló lè mú kó mbẹ mùsùlùmí gbọ́dọ̀ máa jẹ́ kí ọkàn wọn rinlẹ̀ lórí èèyàn gbogbo wa nǹkan lé ni ta ni mo lè Allah la sahalan illa ma ja'alahu sahla nǹkan ò lè rọ̀ àfi tó bá mú rọ̀ wa anta taj'alu al-hazna idha shi'ta sahlan ntí o bá lè kokoko tó o bá wù ọ ọmọ mú dẹ subhanahu wa ta'ala òfin sọ qultu istaghfiru rabbakum innahu kana ghafur yursil as-samaa alaykum midrara wa yamdidukum bi amwalin. وبنينا ويجعل لكم جنات ولما لكم لا ترجون لله وقارا ah ó sì wá rí báyìí ó sì wá rí báyìí kí ni ìbátúrí iṣẹ́ ọwọ́ wa ni àbí kí ló sọ ó ní zohara alfasad gbogbo ẹ kí nǹkan dojúrú kó lè kokoko kọ́mọ́tò ojú ọ̀rọ̀ tọ́ba sú bí ìgbà tí ọ̀rọ̀ yóò tún lọ ó ń lé ní ẹ má wọrí ó ti fẹ́ tẹ wà lọ́wọ́ náà ọ̀hún expect million bó bá tún yá tún ti páfó gbèsè wa mú subhanallah <laughs> ọba adẹ́dà ní filibar wal bahar gbogbo ẹ wá lè kókókó gbogbo ẹ dojúrú lórí òkè àti lórí omi báyìí wọ́n níbi ma kásábàtà ìdí nọ́ọ̀sì àtàrà àfọwọ́fà ọmọ ẹ̀dá ènìyàn ni. ọ̀tún wa ni yòòdì kọ̀ọ̀hún bá a dàlẹ́bi àmìlú kí wọ́n fi tọ́ díẹ̀ wò nínú sí ọwọ́ wọn díẹ̀ ni o díẹ̀ ni o bóyá wọ́n padà sọ́dọ̀ wa inna lillahi wa inna ilayhi raji'un mùsíbà tí máa bẹ́ẹ̀ dájú láyé òun ni kíni o si kò sọ opportunity láti sì mí mọ́ oníkú tọ́ba ti sọ̀kalẹ̀ tọ́ba adẹ́dàá bá ti gbèsè rẹ̀ dé yọ da gbogbo sísítẹ́ẹ̀mù àtọmọdé àtàgbà àti ó ti tánu ó ti tánu kò sí kéésè kéésè ẹ̀fẹ̀ kò sí kíní bẹ́ẹ̀ ó ti tánu kíní oníyàwó iná lọ wa inna ilayhi raji'un lọ́wọ́ gbólóhùn nìkan alamajo ni fi musibati wa khulufni khayra minha ó léyìn nìkan ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni kí mùsùlùmí gbogbo bá a ṣe react situation tí ìbínú ọba adájọ́ òfin ní ṣẹlẹ̀ tí ó fi máa rí kẹ̀ ọ máa kọ́ ọ máa eléyìí ni abkar làfà kàtàní àfàsọ̀wọ́lá ọ̀rọ̀ àwọ̀ ló fi kí ló pè ó ní حسن المسلم حسن bọ́ńkà ibi tí mùsùlùmí máa gọ́ sí tọ́ba ti forí kójá pàjápa àrẹ yọ rárá gọ́ síyùn lábẹ́ ọba rẹ̀ dọ́ yà yọ sa mo tún ti dé lọ́rùn àti pé kí ni ọ̀nà wà ní in charge ntọ́ dẹ̀ fẹ́ nù ó ní tó tì wọn lójú jù ó ní pé kẹrù wa sáwá bá wọn kó sì pé rọ̀bì rọ̀bì rọ̀bì kó wọn wá kó wọn wá ní kó káwọ́lẹ̀ ló fò sífúrọ́ kó má mú kankan lọ káì òun èsì bẹ́ẹ̀ òun tóbi jù bẹ́ẹ̀ lọ yàrá dìkìrọ̀ òun tóbi jù bẹ́ẹ̀ lọ yàrá ọmọ sálámà ńgbà <laughs> tọkọ rẹ̀ jáde láyé rọ̀dí àlàyé náà òjíṣẹ́ náà sára ní kí wọ́n ṣe iná lílá wọlé ilé rọ̀jò gbàtí àwòsálọ́mà jáde láyé tọ́ ọlọ́run pààrọ̀ dáadáa tó ju ti tẹ́lẹ̀ lọ fún un sóun lè rí ọkàn wọn ṣá ogbó ló ti dé ọjọ́ orí ti dé kí ló fẹ́ rí bóòlù ń ṣe fẹ́ rí bóòlù ń ṣe fẹ́ kàn ọ́ sọmọ pé ìròrí ẹ̀ dánú materialist làwa hmm, n ta lè rí ni ọ̀dà ń ó ṣe ló fi jẹ́ pé kíni tí a bá lójijì lára sọ́la ń sọ nǹkan ọgbọ́yé ọgbọ́yé o ọmọ kókó rẹ ọmọ kókó rẹ o kíni tiẹ̀ àtà sase ó yí ọ kò yí ọ. <laughs> Allah understand. ntọ́jọ́ra wọn làá fi wéra wọn. agbábísà là ń lọ afẹ́ lọ ilé ọlọ́run adé airport abagba call wọ́n ní mọ́dáyín lọ́ọ̀rẹ́ ó ti ní òun ò ní dó lamẹ́ríkà tóun o òun ọ̀rẹ́ sì ní àárín bí àwọn tí òun wà ń bí kó wọn máa rù ú bọ̀ ní nàìjíríà bóun tiẹ̀ lọ hálùkọ̀ wọn ní tí wọn bá bá dé tí wọn bá wá sọ fóun ó yí pé òun ju àárín àwọn tó ń wà bí lọ ah, ẹdúró lọ́hùn gbogbo nǹkan ló dẹrùn nǹkan ó ní rárá òun ò dúró orú eléyìí ọ̀sọ́kan orúkan ni wọ́n gbé ìyàsú orí sórí plane mọ́dáyínlọ rẹ ti ń bọ̀ abọ́ o ìrọ̀ ọmọdé ń bẹ lára mi tí mo fẹ́ gbé wọ èmi náà lọ sí mo fẹ́ lọ. Lo ọ̀fẹ́ lọ jẹ́ pé ọba ẹlẹ́dàá Allah subhanahu wa ta'ala ó di pé ká padà next flight bye. adé Ethiopia wọ́n ní à wọ́n sọ fún yín ní ẹ̀ lè lọ́mọ́ ẹni tí ń bẹ nídìí gbogbo àwọn tíkẹ́ẹ̀tì nkankan ọmọ tó jáde ní Jamia Islamia ni afasọ̀lọ́ọ̀rọ̀ ah ó ní tawakkal ala Allah máa ń jẹ́ dáhùn kàlọ́ọ̀kẹ́ bá bó ṣe wọ̀ ẹ̀gbẹ́ gbẹ́ kan ọba rí ọba rí masjid lọ́ọ̀kan ya Allah mo ti múra wọn náà rí ilé rẹ mò ń lọ tèmi ni kí n délé rẹ bí n sì débẹ̀ kò kàn mí asálámà báyìí ọba ní subhanallah mo ní kílódé wọ́n ní wọ́n ní kọ́ wọlé wọ́n ti kílẹ̀ ọ̀nà fún ọ subhanallah wọ́n wá ń di àgbàyanu pé báwo ni ó lè ṣẹlẹ̀ ọdún kan ṣoṣo nù tọ́lọ̀ ń ní ìrun méjì ìdí méjì kéèyàn kì níjọta kí ìdí nàìjíríà kí ìdí nàìjíríà tán la gbéra bàtà dọ́hùn ọjọ́ ọ yàtọ̀ síra wọn alọ kí ìdí kejì ní mọ́kà kálọ̀ pé wọ́n kí ti nàìjíríà ní wednesday wọ́n kí ti. saudi ní thursday so idi wájú méjì yanni bí ọmọ èdè nìyà a máa ń wò bá a ṣe mọ làwa ń rò wípé ọba adẹ́dà ṣe sọlá rẹ̀ ọlá rẹ̀ síwẹ̀ kò ní kíni kò lálàá ìyàwó rẹ̀dí àlọ́ àná wọn wò wípé ah, <laughs> ọ̀rọ̀ mi ọkọ mi inna lillahi wa inna ilayhi raji'un sójú báyìí náà lọ ni wọ́n dẹ̀ sè allahumma ajurni fi musibati wa akhlufni khayran minha wọ́n dẹ̀ rọra sọ làṣẹ bá dé àṣẹ wo ló dé pé kó jìṣẹ́ ló ṣe kìtìbà fún <laughs> ìyàwó sallallahu alaihi wasallam kí ló túmọ̀ sí sàtífíkẹ́tì àlìjáná wọn ti fún láyé kó tó lọ́nu tọ́lá àwọn tán bá jẹ́ ìyàwó rẹ̀ láyé kí ni ó jẹ lọ́run ìyàwó rẹ̀ náà. orí ẹ̀ dànù ló fi jẹ́ pé gbogbo ìgbà ìgbìyànjú tí ká ṣe òun ni bí kò ṣe ń ti wá wèrè jùlọ kò fi ní bọ́ sínú. No ọpọlọ wa kí ni ẹni jù náà ìyapa sí bí ó ṣe fẹ́ ká rori ẹni tó rí rẹ̀ dàrú ẹni tí ò rori bọ́ba adẹ́dà ṣe fẹ́ kó rò ó bójìṣẹ́ lásán àṣìlá ṣe fi kọ́ wa. ló fi jẹ́ pé ìgbìyànjú téèyàn máa ṣe ní gbogbo ìgbà ó ní bí kíni bí sẹ́tìyàn ò ṣe ní dàrú. ọgbọ́yé ọgbọ́yé èyàn kì í ṣù ní tó jẹ́ ìṣù òun ni wípé ṣọ́ba ń tó mú wá mu ṣọ́ba ń tó mú ṣó tẹ̀lé ẹ̀hẹ̀ that is it ntọ́ jẹ́ ìṣù bẹ́ẹ̀ torí pé kí ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run ó fi ìwọ àlìjẹ́nnà yóò fi ṣe kí ni yóò fi rọ̀ lọ́rùn ẹni tó bá yà pa sí ńkọ́ yóò fi bí ó ṣe wà àlìjánná yóò fi ní lára kò ní ìwọ ọlọ́run láti ṣe eléyìí làwọn èèyàn ti gbọ́ yé rọ̀díàlà ánú ló fi jẹ́ yí pé àwọn ìbéèrè kí ló sọ ni ṣó sọ Abubakar Sadiq rọ̀díàlà ánú wọ́n ní sọ possible kí wọ́n sọ pé èèyàn láàrin òru wọ́n lọ sí Baitul Muqaddas káàmù tẹ̀ sọ pé tí wọ́n sọ pé lọ́sọ̀rùn ọ wá dé láàrin òru ó dé jọ́ni ìjọ iye báyìí àwọn oníkọ̀ pọ̀sibú wọ́n ní ara ilé rẹ̀ ntọ́sọ̀nù oníṣọ́sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni onítọ̀mọ́gbà sọ pé géèmù ti change ìròrí mùsùlùmí nù màkánìlì mùmínì wàlà mùmínàtìnì. إذا قضى الله ورسوله أمرا أمرا أمرا أن يكون لهم الخيرة في أمره ومن يعص الله ورسوله فقد ضلالا مبينا سبحان الله ìtumọ̀ gbàgbọ́ gangan tí wọ́n fẹ́ ká túnṣe òun ni pé kí gbogbo àwọn oríkèéríkèé yẹn kó pé só bẹ́ẹ̀ ni tọ́ náà pọ́síṣàn mùsùlùmí ní gbogbo ìgbà tó bá ti yẹ lẹ́yìn rẹ̀ fa inna lillahi wa inna ilayhi raji'un ọ̀rọ̀ rẹ̀ ti dàrú nù ló fi jẹ́ yí pé tọ́rọ̀ mùsùlùmí bá ti rí bákan kó padà sí pilẹ̀ kó padà sí pilẹ̀ ẹni tí ń jẹ́ kẹ́rì ọkàn jẹ́wò ní gbogbo ìgbà yí pé ọba adẹ́dà wà o ọ̀kan ṣoṣo ni o ó lékè ọlá lórí àlàáràṣì rẹ o ọmọ tó ń ro ọgbọ́n tó ń sọ ó dẹ̀ rí tó ń ṣe wọ́lọ́ọ̀hìn ìṣẹ̀dẹ̀ ènìyàn ó lè gbé ọkàn rẹ̀ kó o lẹ́kọ̀ọ́ kan torí kí ló yìí ṣe náà sáà sínú àṣà ó ní ọkàn máa ní gẹ́yìnù bó ṣe lè wò kí oòrùn mọ́lẹ̀ tó tàbí òṣùpá ẹ̀kọ̀ọ̀kan kíní kurukuru dudu kíní máa ṣe á bò lójú tọ́ba bò ń kíní ọ̀sẹ̀lẹ̀ ṣe àgbẹ̀ kò ní rí iná dáadáa ó ní máa ṣe bẹ́ẹ̀ sọ́kàn náà. ó lè mí gan ìfẹ́ máa ṣe bẹ́ẹ̀ sí mi ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ tó dáhùn àfa ẹni rárá ó ní ó ní sítándàdì tí wọ́n ṣẹ́ẹ̀tì fún wa wá sí sítándàdì tó jẹ́ pé òun ní ògóńgó sítándàtì tàwa fùlùfùlù lòun máa ń rò wípé a òun òun gbé wálẹ̀ torí tiwa sallallahu alaihi wasallam lórí sẹ́yìn mọ̀ pé ìgbà kan ò yẹ òun tiẹ̀ ẹ̀ ọ wà set bọ̀tà aláàánú ni ntọ́wà háì nígbà tí wọ́n kó àwọn èèyàn lẹ́nu wọ́n béèrè lọ́wọ́ abakasidi kàrọ̀tà wọ́n béèrè lọ́wọ́ gbogbo wọn ní ah ìdẹ̀fẹ́ máa ń fi ìsìn tí mọ̀ṣáwọ́ra tí abubakar siddiq bá mu wa a ẹ jẹ́ ká gba ransom lọ́wọ́ wọn kí wọ́n ra alápá wọn padà pẹ̀lú owó wọ́n tún gba sílámù a nírètí pé wọ́n gba sílámù ń bọ̀ báyà ṣé kò bọ́pọ̀ lọ́mú <laughs> Farouk rẹ̀ ara rẹ̀ ẹ kó tèmi fèmí àwọn tí wọ́n bá bá mi tánú wọn nígbà mo bá yẹn jù wọn torí àwọn eléyìí wọn ò ní ìdí nǹkan kan ju ká yanjú wọn lọ nítorí kálukú bá fẹ́ fi tiẹ̀ sí kọ́ máa sí ìgbà tí ayọ̀ sọ̀kalẹ̀ ó gbé ti fárúkù lẹ́yìn radiyallahu anhu irú èèyàn kí ló jíṣẹ́ kí wọ́n bá dẹ́dà sọ fún ó ní washawiruhum fa idha azamta ṣé kò ṣe ó ṣe ọlọ́run ni nfẹ́ mm, mm, mm, bá wọn sẹ́mi pé nítorí bá fẹ́ ni kò dẹ̀ sẹ́ yí lọ́wọ́ kò sẹ́ yí lọ́wọ́ ọba tó wá ṣe báwọn pẹ̀lẹ́ ń tó sàlẹ́sà sẹ́mi <laughs> pé káwọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tá a sì ń bí kankan ó ní ọkàn tèmi náà máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n zikir pẹ̀lú ìrántí ọlọ́run ọba ọmọ ṣe kí ni yóò sharp sharp kò ní sí bolójú ọ máa wà digbidigbi gbogbo gbà torí pé kí ni turatul fitna ala alqulub fìtínà oríṣiríṣi à ń jẹ à ń mu à ń sáré ká à ń sáré sódò kó bá ko láàfẹnu ko àfẹtí ko kí là fi kó tán kí lèyìn fi kó tán ti wọ́n ti sọ de ilé òòṣà yàtọ̀ sí ọ̀rọ̀ kọ̀rọ̀ tí wọ́n máa jáde tí gbogbo wa ló gbé mọ́tò jáde ọlọ́kadà gan tó jẹ́ pé ó tiraka òun náà tún kọ̀mọ́ntọ́ kan nú ọ̀rọ̀ òun wọ́n fẹ́ gbéyàwó níyàwó torí kán lè máa kọ́mọ jásí gallop torí kán lè máa fàyà gbá lẹ́yìn oríṣiríṣi mọ́nàmọ́ná. ẹnìkan ní <laughs> àwọn ọmọ yàrá ní mamlakata arabi ní Saudiya àwọn àti Nàìjíríà ó ní òun náà fẹ́ òun fẹ́ wọ nẹ́kìlì jẹ̀máì public transport ló ń fẹ́ wọ̀ láti airport ó ṣe gbogbo ẹ̀ ń bò level kan wọ́n bá débi wọ́n fẹ́ tọ̀ kò sómi wọ́n fẹ́ ṣèkínní kò síná wọ́n fẹ́ ó ṣe gbogbo ẹ̀ ah, ah, ẹgbẹ́ àwọn ẹni ẹ̀bùn alọ́rọ̀ ń gbà wọ́n kírun tán nítorí ṣe wá sí ojú náà lọ ní sẹ́ni ibi tóun ti ń bọ̀ ń gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ iná ọ̀sẹ́jú láti ìgbà tóun ti dáyé òun ọ̀gbọ́ pé náà ṣẹ́jú ń bẹ̀rẹ̀ Kristo òun ọ̀gbọ́ pé iná sẹ́jú rí gbogbo ẹ̀ ń lọ gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ kábúkábú tá a wọ̀ láti ṣàrìsì tí ń lọ sí haram irú mọ́tò wò ni tí wọ́n ṣe sọ̀kà èyí tí wọ́n ṣe gbédè ni tí wọ́n ṣe kò tí ì dé Nàìjíríà náírà yìí wà lára rẹ̀ ní wọ́n fi ṣe kábúkábú wọ́n pe èló ni realen realen real méjì real méjì ń láyé gbà kan torí tẹ́lẹ̀ náírà kan ni real márùn tẹ́lẹ̀ but nísìn o ti di náírà kan ti wọ bí seven eh, real kan ti wọ bí seven point something naira àbí ká lọ pé ten naira nísìn. àbí ninety naira lọ sí eh, ninety lọ sí hundred naira mọ́tò tó ṣe kínní dáadáa ó ní gbogbo ibi tó ń fi tó ń wá torí tọ́lọ́hún ọba wa bá yín bí torí bóun jẹ́ràn àlìjẹ́nà ẹ̀yin bí gbogbo sísítẹ́ẹ̀mù yìí kò sí ètò wọ́ọ̀kì ẹ̀ tún sẹ́sìn ta ní tẹ̀bá ti tọ́ba adẹ́dàá lọ́rùn kan máa ṣe pẹ̀lú kíni ìtẹ̀lófin rẹ̀ kọ́ba adẹ́dàá ó lè bá yí ìgbà yín padà sí dáadáa tóró ní in udtu udna tẹ́ ẹ bá sẹ́rí padà wá bá wa pẹ̀lẹ́ juwọ́ jùsẹ̀ á bá yín gbé gbogbo bùkátà yín walaw istaqamu ala tariqa la asqaynahum ma'an ghadaqa jẹ́ pé wọ́n dúró déédéé lójú orí lọ́nà bá a ṣe sọ fún wọn ni á ṣègbésí ayé wọn ní gbẹdẹmukẹ. wala anna ala qura amanu. ثم اتقوا لفتحنا عليهم بركات من السماء táwọn aráàlú tí wọn bá gbọ́ lọ́wọ́ gbàgbọ́ bó ṣe yẹ kí wọ́n gbàgbọ́ ni wọ́n wá páyọ̀ lọ́wọ́ bá ńgbà wọ́n gbàgbọ́ wọ́n wá páyà rẹ̀ túmọ̀ sí wọ́n wá ń tẹ̀ lófin rẹ̀ bó ṣe yẹ kí wọ́n tẹ̀lé lafatahna aleyhim barakat minasama wọ́n ti ní kọ́kọ́rọ́ bá wọn ṣe ṣí lẹ́kùn kẹwàá látòkè ní torókè là ń ti ń pèsè fún ọ wà fi sàmáhì rizqukum wa ma tu'adu wọn ṣí lẹ́kùn á ṣí lẹ́kùn fún fatan aleyhi barakat minas sama barakat blessings ìkẹ́ lóríṣiríṣi á sọ̀kalẹ̀ fún ọ látòkè. kí ni mafhumul mukhalafa ẹ kí ni ìdàkejì rẹ̀ ṣùgbọ́n tí wọn ò bá gbà wá gbọ́ wọ́n rò yí pé gbogbo ń tà ń sọ yìí wọ́rígì ni sáàmù wọ́rígì ẹ hazel ẹ ẹfẹ ni asọjẹ ni wọ́n lọ pa sọjẹ ni tà ń sọ yìí ẹ wọ́n wá kọ̀yìn sí àwọn òtẹ́lẹ̀ tiwa kíláàsì á sì sánmà fún wọn gbọ́n gbọ́n ni sọ́mọ́ ó sì fún ọ wọ́n mọ̀ lé kò ní ló fi jẹ́ yí pé gbogbo solution ti ń bẹ́ ńlẹ̀ ọwọ́ wa lọ́wọ́ ọba amúnitán adánimúni ìmọ̀ dáyàn mú a ẹlòmíì ọmọ làágùn nínú òtútù ẹlòmíì ọdẹ mọ yọmọ àgbọn nínú kíni nínú ooru òun ló ó wà lábẹ́ èsì ṣùgbọ́n nígbà tó gbé nira dé yóò máa làágùn tó ara rẹ̀ tí máa ṣe bọ̀lọ̀ báyìí ọba adẹ́dàánú bẹ́ẹ̀ náà ni ẹni bá ṣe tiẹ̀ nínú kòtòkòtò kí ni ó ṣe tiẹ̀ ó tó yóò ṣe kí ni yóò ṣẹ́kù níta ń tọrọ nu kó lè wa a ní kọ́pì tọrọ yọ ni láàrin ọ̀yọ́ èsè bí bàbá ẹnìkan wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada'a 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida àwọn ọmọ tẹ̀lé tó jíṣẹ́ náà sàásìlà mú wa ayé ọmọ fi ṣe àríkọ́sí kìí ṣe pé àwọn ọmọ a ṣe gọ̀lígọ̀lí tẹ̀lé àwọn kan mùsùlùmí èsè bẹ́ẹ̀ a ní sísítẹ́ẹ̀mù wa ah with pride لكفى بقوم الضلالة أن يرغبوا عما جاه به نبي إليه إلى ما جاه به غيره إلى غيره ìṣìnà ní ọ̀jẹ̀ ó ti tó fún wọn ní ṣìnà fún àwọn èèyàn kí wọ́n wá máa lè tẹ̀lé ojúpọ̀nà tó yapa sí tí ànábì wọn mú wá fún wọn sallallahu alayhi wa alihi wa sallam ṣìnà sàlásàlà fi sọ pé ah, fìtínà yóò máa yóò blot yọma blọti blọ́ọ̀tì bí yẹn àwọn èèyàn bí ìgbà tá à ń hun ẹni áwùdà na áwùdà ṣùgbọ́n ẹni tí máa ń tì í dànù tí ò jẹ́ ṣẹlẹ̀ sóhun ẹ̀mí rẹ̀ ọmọ ma kangakanga ẹni tí ń gbà láàyè débi wípé ẹ̀mí di yóò di bíi tá ìtọ́nisọ́nà kankan ò ní ráàyè wọlé ṣùgbọ́n ètò ọba tí ọba gbà láàyè yóò mọ kangakanga kò sí ìbàjẹ́ tí ó fẹ́ gbà láàyè. tó ń túmọ̀ sí kíni olùkàlùkù gbọ́dọ̀ ṣègbìyànjú lórí rẹ̀ lórí ìròrí wa ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa kó ṣe kíni kó ṣe kò ń gẹ́ ní tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà mú wa kábúlọ́ọ̀kù àwọn ibi tí nǹkan ti ń jò látara kíni látara ọ̀sọ̀ sísọ torí pé kíni ó ní ẹ̀mí ò ní straight tẹnu ọba straight dáadáa tẹnu ọba máa ṣèrántí ọba adẹ́dàá ẹ̀mí gan ọmọ dì gbàtọ́ kan nínú àwọn sàbẹ̀ lọ bójúṣe náà sàṣọ ni àti sísẹ́ rí mọ́ ń yùn lára o òjíṣẹ́ náà sàṣọ náà ni má jẹ́ ká hàn rí odó ńgbà kan pẹ̀lú zikiri lọ tó ń bá ti ń ṣe bẹ́ẹ̀ ọba adẹ́dà yóò rọ kàn rẹ̀ ṣùgbọ́n ní tọ́ba adẹ́dà tọ́ba fẹ́ tọ́ba fẹ́ kọ̀yìn sí àti ṣèrántí ọlọ́run ọba kò ní í lọ́rùn àti ṣe tiẹ̀ wà lé fún ìkẹwàdì òfin jẹ́ pé àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàlá tí wọ́n bá mí sí kíámù lẹ́yìn bí ìgbà tó fọ̀ sẹ̀ wọ́n nígbà lẹ́ bá mọ́. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ìfisọ́ pító ó ní bẹ́ẹ̀ ṣe di o rákà méjìlá tí ní dùhà ẹ̀ kìíní méjìlá. gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ ṣègbìyànjú lórí rẹ̀ aṣọ ẹni la fi mú àwọn tí ẹnu lè ṣàkóbá wa tó fi lè bá séèyàn jẹ la fi àfààfin mú wa ọ̀yẹ́ ìjìbọn alẹ́ ìhìbìrì lè sáré ọgbọ́dọ̀ sọ ẹnu rẹ̀ èèyàn lè má jẹ àràmù kò sàbòsí kò ṣe sìnà ń ṣe gbìyànjú onígbìyànjú ni sámú ṣùgbọ́n ó lè kù síbi tó pọ̀ níbo kèé sọ ẹnu kò sẹ́ni tí ò lè ta sí. Si kò sí tí ó lè fẹ́nu sọ ó kú ní apẹ̀rẹ̀ èyí ń sapẹ̀rẹ̀ bí ìgbà téèyàn kàn mú gọ́ọ̀jì téèyàn fi lu iṣẹ́ yẹn ni pé bóun bá ń ṣe ń dà sí o kó dẹ̀ máa jò dà ẹsẹ̀kẹsẹ̀. ká má sọ tójú ká má sọ tójú àti mo wá ń bí ọ̀kan nínú àwọn sálàf ọmọ kéwù àwájú rẹ̀ wọ́n kéwù ó wo ohun tí yẹ kó wò àfa rẹ̀ wò àfa ni hmm? Hmm. n tó ṣe àfikún múra dáadáa o repercussion rẹ̀ sọ́yìn mọ̀ pọ́nmọdé yóò rò pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọdún kìíní lọ ọdún kejì ó ń tó bí ọdún kẹwàá sẹ́yìn rẹ̀ kí ni tó bá ọgbàgbé Quran tó wa torí ń tó le jù wọ́n ni, al-istiqama kó dúró déédéé ló le jù ní tí mo yàn ní istiqama ní ìrántí ọba dẹ́dà gbogbo wa yóò máa jẹ́ bíi ìrẹ́zà tí n tí ó da ọ̀rọ̀ rẹ rú ọba dẹ́dà ó máa fi ìrẹ́zì rẹ̀ kó gbogbo wa ó máa fi ìrẹ́zì rẹ̀ kó gbogbo wa. tọba ti fẹ́ ọfẹ miss yóò tún dá padà ọba fẹ́ miss yóò dá padà tí ọba ti sí ti kọ́mọ ìsì kọ́mọ ah inna lillahi wa inna ilayhi raji'un. tí ìsì kọ́mọ bá ti wà ní ó fi jẹ́ pé àtọ́jú oorun àtọ́jú ayé ọmọ ẹ̀yà hmm. ntí ń jí ṣe ó ṣẹlẹ̀ ní gbangba kíni jíṣe òun náà máa bá wọn sọ pé kíni ló ní òsè kíni ní kọ̀rọ̀ ó ní kò sí gbàgbé tán àkèké wa ta ọmọ níṣẹ́jú rẹ̀ bó ṣe gbá mú báyìí ó ti pè dé ìdajì kó tó rántí. ó ní asàfúrúlà ṣé kíni kó wọn ṣe mo ní à ah, ń ń ṣe ń kọ̀rọ̀ lọ́sẹ̀ ó ní wàhálà ìwà ẹ̀ kọ̀rọ̀ rẹ lọ́kọ̀ọ̀kan tó ṣe ọkọ̀ọ̀kan tó kọ̀rọ̀ rẹ̀ sí bẹ́ẹ̀ ni ọmọ kékeré ọmọ kékeré ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni sẹ́ bísímìlì ọ̀nà yìí olúwa láàá ọkà sọ́tìlì kíláàsì àti màá ọ̀dọ̀tẹ̀ oníkà bomi wá kábọ̀ ń tayọ̀ sí kó wàá máa ṣe kínní wọ́n ní bolo ti rí lẹ́yìn wọ́n ní súnà ni ẹgbẹ́ ṣe súnà ni wọ́n ní súnà ni ní láàyè láàyè lọ́wọ́ àti ẹ̀dúpẹ́ tá a nírú wọn lọ́mọ ńgbà gbogbo yìnyín bá kásẹ̀ ńlẹ̀ á ra àwọn tí ó rìpléṣì dáadáa. tọ́lẹ́yìn ti dẹ ẹja gbígbẹ kò ṣeé ká bomi sí gan yóò rún ni torí ti ń bẹ́ ńlẹ̀ sẹ́mọ̀ pé ó rinlẹ̀ gan ọmọ òbí á da gbogbo eléyìí abẹ́nìkan sọ̀rọ̀ wọ́n dẹ̀ lérí lórí aburú àwọn àwọn àwọn tó di àsìkò àlọ́ ọ̀jẹ̀ ọba lẹ́dà ń pè àwọn sọ ẹ̀kọ́ ni àwọn pa ọ́ tó o bá kú wá báyé báyìí ṣé bóòlù àìsàn lè ṣe mú ni tó o bá ti ní ìsìkọ́mọ tó o bá ní ìsìkọ́mọ tó ọ lọ bó ṣe gùn lóòótọ́ torí irin ní ń kárin mọ́ àwa dúró digbí níbẹ̀ náà ló sọ pé a sọ tẹ̀yìn mo ní ọba sọ tẹ́lẹ̀ ọba sọ tiwa mo ní àwa bọ́ ba adé dàtúrú sam lẹ́n yusibana lẹ́n lọ́sọ̀ lẹ́n harfu nafi ilẹ̀ abadiya lẹ́n yusibana illa ma kataba Allahu lana wa mawlana alayhi tawakkalna wọ́n wá ṣe tawakkalu lódodo pé ó rí ẹ o ó gbọ́n tó ń sọ orí tó ń ṣe tó o bá jẹ wújẹ́ lọ́kàn rẹ tó o wà bí ìgbà tó jẹ́ pé kò mọ tó ń ṣe wọláhì kófùrù ni ṣùgbọ́n a lè sọ ipò ti jáde kófùrù ni dúnà kófùrù ọ jẹ̀yà rẹ̀ ó lè jẹ́gbé tó o ti mẹ́hẹ kò kò kò ní kìmí tó lè fèsì wàhálà tí ń ló fi jẹ́ pé níta àfáà sọ ní pé fáfiòrò ìlọ̀lọ̀ ẹja sápadà lọ bọ̀ ọba dẹ́dà kájáwọ́ nínú àpọ̀n tí ó yọ ká gbé omi làkàná ká ṣọ́ ẹnu wa ká ṣọ́ ìwòsí wa kọ́ má di ìlú tí ó jó gbogbo sẹ́ẹ̀rẹ́ wa dànù kọ́ bá má jó sẹ́ẹ̀ wa dànù à ń bẹ̀ kókó aró lórí òdodo kó jẹ́ a lè tẹ̀lé ntí aṣáájú ẹ̀dá mú wa sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe fi hàn táwọn ẹni síwájú tẹ̀lé tí ọba adẹ́dà wá fún ọ ní sàtífíkẹ́tì kẹtù lọ ó ní radiyallahu anhum wa radu anhu kọba adẹ́dà wọn sàyọ̀nù sí ọ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته الله اكبر الله